we praise you, Lord. You are worthy to be praised. nineteen in the name of Jesus ẹ jẹ́ a máa dúpẹ́ ní ọwọ́ ọlọ́run yẹn ọlọ́run tó tún jẹ́ ká rí àṣálẹ́ yìí ọlọ́run tó jẹ́ ká rí àṣálẹ́ Wednesday Tuesday tó tún gbẹ̀yìn nínú àkàsọ̀ án ẹ jẹ́ ká máa fi ògo fún ọlọ́run yẹn ẹ jẹ́ a máa kiri bí ó ṣe èmi balẹ̀ gbẹ̀rún àwọn ó ṣe Jésù ó ṣe é mo yin olùgbàlà o ṣé jésù o ṣé ògo ọlọ́run ọba mi o ṣé jésù o ṣé ìṣẹ́gun òòrè rẹ o ṣeun o gbogbo ènìyàn ẹ máa dúpẹ́ ní ọwọ́ ọlọ́run yẹn dáadáa àìkú ni ọlọ́run bàbá mi. Ah ọlọ́run Jósẹ́fù àbálọ́lá àìkú ni ọlọ́run bàbá mi. God is happy. Anytime you are thanking God, you are preparing yourself for another visitation. Anytime you are thanking God, you are you are preparing yourself for another victory. Gbogbo ènìyàn níbi tí a wà yẹn, ẹ jẹ́ lọ dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run pé Olúwo ṣe. Láti ìbẹ̀rẹ̀ ọdún yẹ̀yìn náà ni. Láti ìbẹ̀rẹ̀ oṣù yẹ̀yìn náà ni. Láti ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yẹ̀yìn náà ni. Ọlọ́run tí ò dojú àdúrà tiwọ̀. Ẹ má gbàgbé àwọn kan pe ọlọ́run mọ́mì síbẹ̀ wọ́n bá oṣù yìí lọ àwọn náà pe ọlọ́run àwọn kan náà gba àwẹ̀ bá ṣe gbà á àwọn kan náà gbàdúrà bá ṣe gbà á ìdí nìyẹn gbogbo ìgbà tí a bá yin ọlọ́run mọ́mì jọ máa sọ̀rọ̀ ààrẹ nù sínú ìyìn torí pé kí ni àwọn kan wà náà a jọ gba àdúrà tá a gbà yìí ṣùgbọ́n síbẹ̀ oṣù yìí gbé wọn mì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bí olúwo ṣe mo rí ọjọ́ kejìdínlọ́gbọ̀n àwọn kan ti bí ọsán kọkàndínlọ́gbọ̀n báyìí lolúwo ṣe. ọkọ Jehovah Jehovah Jehovah. That is why you are called Jehovah, Jehovah, Jehovah. the valley. You are the most high. I am that I am. You are the most high. Ancient You are the most high. You are, you are. You are the most high. Sing Jehovah. You are You You are the most high. Jehovah, you are the most high. Jehovah. His mighty name we have worship. Amen. As far as the heavens stand, stand above the earth. You are exalted, unlimited, unlimited God. As far, oh, as far as the heavens stand, stand above, stand above the earth. You are, you are. You lifted God. Unlimited God. Lift your voice and say, Lord, you, you are rababa o. wí kó o. wí mú o. wí pàtẹ́wọ́ o. wí mú o. wí pàtẹ́wọ́ o. Oh, there is something that makes me come into your presence. Everybody. present Jesus. My helper. Oh, my helper. Oh. ebube eti ọba ị mama. alegresca. Oh! ṣe ọlọ́run á gbé yín ga ọlọ́run á fògo fún yín fún ìsọjí òní. for today's revival. ní ọjọ́ àkọ́kọ́. this is the one. nínú ìsọjí àjà. of the ìsọjí of àjà. ẹ a máa dúpẹ́. let us give thanks. ó yẹ ká ti máa sọ fáwọn èèyàn. we ought to have been telling our people. wọ́n ti máa wá síbẹ̀. to be coming there. a dúpẹ́ fún ọlọ́run. we give thanks to the lord. ọlọ́run mà ṣe o. lord we thank you. ọlọ́run mà ṣe o. lord we thank you. ọlọ́run mà ṣe o. lord we thank you. ọlọ́run á gbé yín ga. lord we give you all the praise. ọlọ́run á sọ pé ẹ ṣe. lord we say thank you. ọlọ́run á sọ pé ẹ ṣe. lord we say thank you. torí náà lẹ God that's why you are God a lè wí lè ṣe. say it and do it. a lè ṣe lè wí. God that do it and say it. alágbádá iná. mighty warrior. aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn. God that never changes. ọlọ́run aṣọ pé ẹ ṣe. say thank you. a gbé yín ga bàbá. we give you all the praise. a tògo fún yín. we give you all the glory. a fi ọlá fún yín. we give you all the worship. torí pé ẹ̀yin ni ẹ lọ́run. because you are God. Jésù. Yes olúwa ibikíbi tó bá wà báyìí. anywhere you may be now. mo fẹ́ kó pe àwọn ọmọ ọlọ́run wọlé. calling the children of God. mọ́mí ẹjọ́ ẹ pè wọ́n wọlé dáadáa. them in very well. torí àṣálẹ̀ yìí. because tonight. ọjọ́ májẹ̀mú ni. a day of coming out. àṣálẹ̀ yìí ni. tonight. ọjọ́ ìrànlọ́wọ́ ni. a day of help. àṣálẹ̀ yìí. tonight. ọjọ́ ògo ni. a day of glory. àṣálẹ̀ yìí. tonight. ọjọ́ testimony. a day of testimony. mo sọ̀rọ̀ kan láàárọ̀ yìí. afa said a this morning. mo sọ fún wa. he told us. that vengeance belongs to God. ẹ̀sán jẹ́ fún ọ ọlọ́run nìkan. kí ni mo fẹ́ ká ṣe lónìí. what do I want us to do today. ọlọ́run fẹ́ gbẹ̀sán lára àìní. God wants to have vengeance upon lack. ọlọ́run fẹ́ gbẹ̀sán lára kòkà kòtó. God wants to have vengeance upon lack and need. ọlọ́run fẹ́ gbẹ̀sán lára àṣedànù. God wants to have vengeance upon the possibility. ìdí nìyẹn. that is the reason why. mo fẹ́ ká múra dáadáa. I want us to be prepared. ọlọ́run fẹ́ gba ẹ̀san. God wants to take vengeance. lára àìní ayé wa. upon every lack of our life. ó fẹ́ gba ẹ̀san. he wants to take vengeance. lára kòkà. upon not having anything. kòtó. of not having enough. ó fẹ́ gba ẹ̀san lára rẹ̀ wants to take vengeance for me. Ọlọ́run fẹ́ gba ẹ̀san lára rẹ̀. God wants take vengeance mọ́mí àti dádì àdúrà méje mo fẹ́ gbà lálẹ́ màá dẹ̀ sórí ọ̀fẹ́ torí ìgbà tí mo sùn mo ṣẹ̀ jí ni mo bá ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run ní ọmọ mi ẹ tẹ̀síwájú ẹ tẹ̀síwájú ẹ tẹ̀síwájú ẹ tẹ̀síwájú ẹ tẹ̀síwájú ẹ tẹ̀síwájú mọ́mí àti dádì mo fẹ́ kó o dúpẹ́ bó o dẹ̀ ṣe ń dúpẹ́ yẹn màá lé Bradia kasata bó ṣe ń dúpẹ́ yẹn mo fẹ́ kó máa yin ọlọ́run lógo máa pe àwọn ọmọ ọlọ́run wọlé máa sọ pé ọlọ́run ṣe ọlọ́run ó ṣe ọlọ́run ó ṣe ọlọ́run ó ṣe ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé agbẹ̀yìnga agbẹ̀yìnga àfògo fún yín máa dúpẹ́ ọlọ́run ẹ máa dúpẹ́ lọ́wọ́ ẹ.

God will not react. Mommy and daddy, what you don't want, what you don't want, you don't watch it. You don't want poverty. Therefore, don't watch poverty. You don't want lack. You don't watch it. And let me tell you one thing. Let me tell you one thing. There is nobody in life There is nobody in life, mommy and daddy, who hear God and the world will not hear. There is nobody who serve God that destiny will not serve. There is no one on earth who serve destiny that destiny will not serve. Brethren, I beg us in the name of Jesus. I want us to take this prayer serious. Wà á kọ́kọ́ pe orúkọ Jésù. You first call the name of the Lord. Ìwọ ẹ̀mí òṣì. You spirit of poverty. Oh my God. Ìwọ ẹ̀mí òṣì. You spirit of poverty. Ìwọ ẹ̀mí òṣì. You spirit of poverty. Wà á ní jáde lára mi. Get out of my life get out. ìwọ you spirit of poverty. wà so get out of my life. Ìwọ ẹ̀mí òṣì. You spirit of poverty. Jáde nínú ayé mi. Get out of my life. Ìwọ ẹ̀mí òṣì. You spirit of poverty. Jáde nínú ayé mi. Get out of my life. Ẹ sọ di àdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, ìwọ ẹ̀mí òṣì. Oya jáde nínú ayé mi. Jáde nínú ilé mi. Oya jáde nínú ayé wa. Ìwọ ẹ̀mí òṣì. Ọ̀yá jáde nínú ayé wa. Oya jáde nínú ayé wa. Oya jáde nínú ayé wa. Ìwọ ẹ̀mí òṣì. Ọ̀yá jáde nínú ayé wa. Oya jáde nínú ayé wa. Lórúkọ Jésù. Oya jáde nínú ayé wa. Ìwọ ẹ̀mí òṣì. Ọ̀yá jáde nínú ayé wa. Oya jáde nínú ayé wa. Ìwọ ẹ̀mí òṣì. Ọ̀yá jáde nínú wa yá jáde nínú ayé wa ìwọ mi ó ṣe lórúkọ jésù ó yá jáde nínú ayé wa ó yá jáde nínú ayé wa ìwọ mi ó ṣe ó yá jáde nínú ayé wa ó yá jáde nínú ayé wa ìwọ mi ó ṣe ó yá jáde nínú ayé wa ó yá jáde nínú ayé wa ìwọ mi ó ṣe ó yá jáde nínú ayé wa ó yá jáde nínú ayé wa ó yá máa jáde nínú ayé wa ìwọ mi ó ṣe ó yá jáde nínú ayé wa ó yá jáde nínú iṣẹ́ wa ìwọ mi ó ṣe ó yá jáde nínú ayé wa ìwọ mi ó ṣe ó yá jáde nínú ayé wa ó yá máa jáde ó yá máa jáde ìwọ mi ó ṣe amen. lórúkọ jésù. God name of the Lord. ẹ̀mí awọ ìlú òyìnbó márùn náà lọ. the spirit of coming abroad and not having your way. ẹ jọ ẹ gbàdúrà yìí. please pray this prayer. mọ́mí àti dádì. màmá àti bàbá. ẹ bá mi ṣíwèé johannu. open the book of John. orí kejì. Two. Òun ni mo fẹ́ lò lálẹ́. Is what we want to use tonight. Ẹ̀mí àwọ̀lú òyìnbó máa rán ọ̀nà The spirit of coming abroad and not having your way. Oh, ẹ̀mí àwọ̀lú òyìnbó. The spirit of coming abroad. Máa rí ọ̀nà lọ. Not having your way. Wà pè lẹ́ẹ̀mẹ́ta. You shout it three times. Olúwa ṣẹ́ wọlé. Lord overcome me. Olúwa lè jáde. Lord send it away. Ẹ ò rí bá ti ṣe. Amen. Ó yà àdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, ẹ̀mí àwọ̀lú òyìnbó mi á ní ọ̀rọ̀ lọ. Olúwa ṣẹ́ wọlé. Jésù ẹ̀ ṣẹ́ wọlé. Ọlọ́run ẹ̀ má rí ọ̀nà lọ. Olúwa ṣẹ́ wọlé. Jésù ẹ̀ aṣáwọlẹ̀ olú aṣáwọlẹ̀ ọlọ́run aṣáwọlẹ̀ olú aṣáwọlẹ̀ jésù aṣáwọlẹ̀ ọlọ́run aṣáwọlẹ̀ olú aṣáwọlẹ̀ jésù aṣáwọlẹ̀ olú aṣáwọlẹ̀ olú aṣáwọlẹ̀ ẹ̀mí aṣáwọlẹ̀ jésù aṣáwọlẹ̀ olú aṣáwọlẹ̀ olú aṣáwọlẹ̀ olú aṣáwọlẹ̀ olú aṣáwọlẹ̀ ọlọ́run aṣáwọlẹ̀ olú aṣáwọlẹ̀ jésù aṣáwọlẹ̀ olú aṣáwọlẹ̀ jésù aṣáwọlẹ̀ olú aṣáwọlẹ̀ olúwa ṣẹ́wọ́lẹ̀ jésù ṣẹ́wọ́lẹ̀ olúwa ṣẹ́wọ́lẹ̀ ọlọ́run ṣẹ́wọ́lẹ̀ olúwa ṣẹ́wọ́lẹ̀ jésù ṣẹ́wọ́lẹ̀ olúwa ṣẹ́wọ́lẹ̀ olúwa ṣẹ́wọ́lẹ̀ olúwa ṣẹ́wọ́lẹ̀ jésù ṣẹ́wọ́lẹ̀ ọlọ́run ṣẹ́wọ́lẹ̀ amen. ẹ̀yin ènìyàn children of God ọjọ́ májẹ̀mú mà lọ́jọ́ èlé today is the day of covenant ọjọ́ májẹ̀mú mà ni today is the covenant day ọjọ́ májẹ̀mú mà today is the covenant day ọjọ́ májẹ̀mú today is the covenant day tí a máa ń tọ́jú wòlíì that we bless our prophet àdúrà kan la tún máa jọ gbà is one prayer we shall pray olúwa ṣí okòwò ìlú yìí fún mi lord open the leader the business of this country for me. àgbà lọ́sàn yìí. we prayed this afternoon. mọ́mí àti dádì. mọ́mí and dádì. jọ ń torí ọlọ́run. please i beg of. má sá lórí ago. don't run on land. wà lára àwọn tó jẹ́ pé. be among those. wọ́n máa ń tọ́jú wòlíì. that bless the prophet. ní oṣooṣù. every month. ọjọ́ kan ni. is only one day. èní náà dẹ̀ ni. and it's today. wà á pe orúkọ jésù. you call the name of the lord. mi ò ní pẹ́ rárá. it's another long. wà á pe orúkọ jésù. you call it níbi tó dé yẹn. where you are. olúwa ṣí. lord open. ìṣúná ajé ọrọ̀ ìlú yìí fún mi. the business of wealth of this country for me. economy of this country. the economy of this country. olúwa ṣí fún mi. lord open it for me. economy of this country. ìṣúná ọrọ̀ ìlú yìí. olúwa bá mi ṣí. lord open it for me. economy of this country. ìṣúná ọrọ̀ ìlú yìí. olúwa bá mi ṣí. lord open it for me. economy of this country. ìṣúná ọrọ̀ ìlú yìí. olúwa bá mi ṣí. lord open it for me. ẹ̀sọ́ di àdúrà. orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ìṣúná ọrọ̀ ìlú yìí. olùbá mi ṣí jésù bá mi ṣí olùbá ìdílé mi ṣí ọlọ́yẹ̀ bá sí ìṣúná ọ̀rọ̀ ìlóye ọlọ́run ẹ bá wa sí ìjẹ́sẹ̀ bá wa sí ọlọ́run bá wa ṣí olúwa bá wa ṣí olúwa bá wa ṣí jésù bá wa ṣí olúwa bá wa ṣí ọlọ́run bá wa ṣí ìṣúná ọ̀rọ̀ ìlóye olúwa bá wa ṣí ìṣúná bá wa ṣí olúwa bá wa ṣí ìṣúná ọ̀rọ̀ ìlóye olúwa bá wa ṣí olúwa bá wa ṣí olúwa bá wa ṣí ọlọ́run bá ṣí olúwa jésù bá ṣí ìṣúná ọ̀rọ̀ ìlóye olúwa ọlọ́run bá ṣí olúwa bá ọ̀rọ̀ ìlóye olúwa ọlọ́run bá ṣí olúwa olúwa bá a ṣe ìṣúná ọ̀rọ̀ ìlóye olúwa bá a ṣe olúwa bá a ṣe olúwa bá a ṣe ìṣúná ọ̀rọ̀ ìlóye olúwa bá a ṣe olúwa bá a ṣe olúwa bá a ṣe olúwa bá a ṣe olúwa bá a ṣe olúwa wá. tó ní àgbànú àdúrà ni kí n gbà. the battle that wants me to pray in vain. wọn ló dẹ gbàdúrà gan to say he prayed the lord. Ah, ó dẹ gbàdúrà gan and he pray the lord. ẹ pé jésù. God name of the lord. ọwọ́ tó ní àgbànú àdúrà ni kí n gbà. the power that wants me to pray in vain. ẹ sọ̀rọ̀ sókè. the power that wants me to pray in vain. olúwa ti ọwọ́ yẹn jáde. lord push away that power. ìwọ ẹ̀mí àgbànú àdúrà. the hand that made me to pray in vain. ìwọ ẹ̀mí àgbànú àdúrà. the hand that wants me to pray in vain. wà ní jáde lára mi. get out of my life. jáde lára mi. get out of my life. jáde lára mi. get out of my life. get out of my life. ẹ sọ di àdúrà. orúkọ jésù orúkọ yéṣu wẹ̀ mí àgbàna àdúrà ọ̀yá jáde náà yé mi ọ̀yá jáde ọ̀yá jáde ọ̀yá jáde òwúrọ̀ jáde ọ̀yá jáde ọ̀yá jáde ìwẹ̀ mí àgbàna àdúrà ọ̀yá jáde ọ̀yá jáde ọ̀yá jáde ọ̀yá jáde nínú àgọ́ ara mi ọ̀yá jáde ọ̀yá jáde ìwẹ̀ mí àgbàna àdúrà ọ̀yá jáde ọ̀yá jáde ọ̀yá jáde ọ̀yá jáde ọ̀yá jáde ìwẹ̀ mí àgbàna àdúrà ọ̀yá jáde ọ̀yá jáde ọ̀yá jáde ọ̀yá jáde ọ̀yá jáde ọ̀yá jáde ọ̀yá jáde ìwẹ̀ mí àgbàna àdúrà ọ̀yá jáde ọ̀yá jáde ọ̀yá jáde ọ̀yá jáde ọ̀yá jáde lóyò yìí. don't be angry people of God. having church in Kerry. Ohun tí Ọlọ́run ṣe ń bẹ̀ lónìí. What God did there today. Olúwa ni dúpẹ́. Just give thanks. Lórí ìjọ Kerry. Upon the Kerry church. Olúwa o ṣe. The Lord we thank you. Torí pé. Because. It's a baby church. Ó jẹ́ ìjọ ìjọ kékeré. Headquarter wa ló bí. That is our headquarter ìjọ tó ẹ̀ṣẹ̀ bí ni. this is a new church. kì í ṣèjọ kékeré. it's not a small church. ìjọ ńlá ni. it's a mighty church. ṣùgbọ́n. but olú ìyá àjọ wa ló bí. but our mother church that give back to it. headquarter wa ló bí. our headquarter brought it. gbogbo olúwa ní gbogbo ẹ̀yin tẹ́ bá ti dúpẹ́ yẹn dáadáa. lord said anyone that gives thanks very well. olúwa ní gbogbo ọ̀sẹ̀ yìí. lord said this whole week. ẹ dúpẹ́ lórí ìjọ yẹn. give thanks upon that job. gbogbo ọ̀sẹ̀ yìí. this whole way. ẹ dúpẹ́. give thanks. gbogbo ọ̀sẹ̀ yìí. this whole way. ẹ dúpẹ́ lórí ìjọ yẹn. give thanks. gbogbo ọ̀sẹ̀ yìí. this whole way. olúwa ní kẹ́yìn òun. lord said give thanks to him. olúwa ní kẹ́yìn òun. give thanks to him. olúwa ní kẹ́yìn òun. give thanks to him. ẹ let us give thanks. mọ́mí and dáàdì. sórí tọ́lọ́run máa bẹ̀ sọ̀rọ̀. we've got to speak something to you. má jókòó jókòó. don't sit down. dìde. arise. nígbà tá ibẹ̀ yẹn. that place. kò lè gbàjọ àwa tó pọ̀ lọ lórúkọ jésù. amen. bọ̀tọ̀ ọlọ́run ni ẹgbẹ́ gbèsè. but God said take step mi ò wo pé. Àfáà did not look down. Olúwa mi ò ní ṣíà tí màá fi jókòó. There does not have any chair to sit down. Olúwa kò sí gángan. There is no gángan. Kò sí keyboard. There is no keyboard. Ṣùgbọ́n a dúpẹ́. But we give thanks. Kò sọ ọ́fíìsì. There was no office. Lónìí. But today. Ọlọ́run ti mú ṣíà wọbẹ̀. God has brought you there. Ó ti mú gángan wọbẹ̀. He has brought gángan there. Ó ti mú pulpit wọbẹ̀. He has brought pulpit there. Ẹ jẹ́ a máa dúpẹ́ fún. Let us give thanks to him. Ẹ máa dúpẹ́. Give thanks. Ẹ máa dúpẹ́. Give thanks. Kẹ́ ẹ tó mọ ohun tó ṣẹlẹ̀. Before you know it. Amúwàlọ́bí ńlá. You men. Mo kàn gbọ́ ohun yẹn ni. Àfáà heard that voice. Olúwa ní ẹni tó bá ti dúpẹ́ yẹn. Anyone that gives thanks. Òun á sọ agbó kékeré ẹ̀dín Amen. Amen. Ẹ pe orúkọ Jésù. of the Lord. Níbi tí ẹ dé yìí. Where you are. Wà ní Ọlọ́run má jẹ. You say God of covenant. Adúpẹ́. We give them Lórí ìjọ. Upon the church. Kéèrì. Of Kéèrì. Ẹ sókè. Orúkọ Jésù. Orúkọ Jésù. Ọlọ́run ṣe. Olúwa dúpẹ́. Lọ́wọ́ ìjọ Kéèrì. Olúwa ẹ ṣeun. Ọlọ́run ṣe òun pẹ́ jẹ́ òun gbòòrò sí. Ọlọ́run adúpẹ́. Jésù ẹ ṣeun. Ọlọ́run ẹ ṣeun. Lórí ìjọ Kéèrì. Ọlọ́run adúpẹ́. Olúwa ẹ ṣeun. Wọ́n tẹ́ ọlọ́run oh, yo yo yo yo yo. ọlọ́run ẹ ṣeun. ọlọ́run ẹ ṣeun bá ọlọ́run ẹ ṣeun ohun tí ẹ ṣe nínú kéré lónìí ọlọ́run ẹ ṣeun bá ọlọ́run ẹ ṣeun bí ẹ ti ń gbàkóso ọlọ́run ẹ ṣeun jésù ẹ ṣeun olú ẹ ṣeun ọlọ́run adébọ̀ olú ẹ ṣeun ọlọ́run ẹ ṣeun jésù ẹ ṣeun olú adébọ̀ jésù ẹ ṣeun ọlọ́run ẹ ṣeun olú ẹ ṣeun ọlọ́run ẹ ṣeun ọlọ́run ẹ ṣe ọlọ́run ẹ ṣe alẹ́ makoso tó ní yéèlì amakori masa yéèlì amakoso tó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà jésù ẹ ṣeun olú ẹ ṣeun ọlọ́run ẹ ṣeun olúwa wa. àmín. jésù olúwa amen. mọ́mí àti dádì. màmá àti bàbá. mo sọ kinní kan. afa told us something. mo God will not confirm nothing. ọlọ́run ní confirm ohunkóhun. if you don't say anything. tí a bá sọ ohun kankan. it is not what God says is going to confirm. kò kì í ṣe ohun tí ọlọ́run bá sọ ló máa confirm. it is what you say. ohun tí àwa bá sọ. it is what you say. ohun tí a bá sọ. it is what you say. ohun tí a bá sọ. that is why. ìdí nìyẹn. anything you say. ohunkóhun tí a bá sọ. you have to believe it. a gbọ́dọ̀ gbàgbọ́. anything you talk. ohunkóhun tí a bá sọ. you have to believe it. a gbọ́dọ̀ gbàgbọ́ anything you say. nǹkan tí a bá sọ. you have to say. a gbọ́dọ̀ rí. word is powerful. ọ̀rọ̀ lágbára. word is powerful. ọ̀rọ̀ lágbára. má máa sọ pé olùsí no me say you are poor. má máa sọ pé olówó. no me say you don't have money. má máa ní kò sí lọ́wọ́ ẹ̀. don't say you don't have anything. mọ́mí àti dádì. mọ́mí àti dádì. mo mo mo mo béèrè àṣírí táwọn èèyàn fi dìde. afárá secret why people do not rise. ọlọ́run sọ kíní yẹn fún mi. God told our father. mọ́mí àti dádì. mọ́mí àti dádì. mark eleven verse twenty-three. mark eleven verse twenty-three. oh my god ohun tó o bá sọ. whatever you say. ló máa ṣẹlẹ̀. is what will happen. ọkùnrin yẹn ni pé. that man said. èmi kò rí olùrànlọ́wọ́. i did not see a helper. kò dẹ̀ rí olùrànlọ́wọ́. i did not see that helper. létí odò bedside. by the river of bedside. nígbà tọ́lọ́run tún dé. when God came ohun tó tún sọ ni pé. what he said was. èmi kò rí olùrànlọ́wọ́. I did not see a helper. olùrànlọ́wọ́ dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́. and the helper was next to him. ẹni tó lè ṣàmì. the one that can say loud amen. olùrànlọ́wọ́ láti ọ̀run. helper from heaven lórúkọ jésù yóò dìde sí ọ. amen. mo máa ń sọ kínní kan. my father always said something. o máa tó wo ẹ̀yìn. you soon enter. wàá wo ẹ̀yìn. you still look back. wàá dúpẹ́ pé. and give thanks. wàá dúpẹ́ pé. you give thanks. ń gbàdúrà lórí ọ. that you pray on this mountain. o máa tó wo ẹ̀yìn. you still look back. wàá dúpẹ́ pé. and give thanks. ń gbàdúrà lórí ọ. that you pray on this mountain. mo fẹ́ kó pe orúkọ jésù. wọ́n mi name of the lord. níbi tó dé. where you are. yes kí ló sọ ma. what did it say. mark eleven mark eleven twenty-eight. Mark eleven twenty three. twenty three yes. lóòótọ́ ni mo wí fún yín. lóòótọ́ ni mo wí fún yín. ẹnikẹ́ni. ẹnikẹ́ni. tó bá wí fún òkè yìí. tó bá sọ fún òkè yìí. pé àìní òkè ni. is a mountain. àìní òkè ni. is a mountain. ẹnikẹ́ni tó bá sọ fún òkè yìí. anyone that tells this mountain. yes. pé ṣídìí. kí ó sì bọ́ sínú òkun. kó bọ́ sínú òkun. tí kò bá ṣiyèméjì. tí ò dẹ̀ ṣiyèméjì ní ọkàn rẹ̀ ṣùgbọ́n tó bá gbàgbọ́ ohun tóun wí yóò ṣẹ yóò ṣe kí ni mọ́mí àti dáàdi ṣe. mọ́mí àti dáàdi do you hear that? believe whatsoever you say. ẹ gbàgbọ́ ohunkóhun tí ẹ bá sọ. believe whatsoever you say. ẹ gbàgbọ́ ohunkóhun tí ẹ bá sọ. Job twenty two verse twenty eight. Job twenty two verse twenty eight. always believe. ẹ jẹ́ àmà gbàgbọ́. mọ́mí àti dádì. màmá àti bàbá. èmi ń sọ fún ayé ẹ. àfa is telling us. o kì í ṣe akúṣe. you are not a poor person. ẹ ṣàmì. say láre mẹ́ẹ̀ o kì í ṣe akúṣe o kì í ṣe olóṣè o kì í ṣe atọrọjẹ má sọ ohun tó ń là kọjá. do not say what you are going through. èmi májẹ̀mú. today is a common day mo ṣe research pẹ̀lú ọlọ́run. I did research God. kí ló dé tí ayé tí ayé tí ayé tí ayé òkè ní ọrọ̀. why does the world not have wealth. olúwa sọ fún mi pé the lord told our father. ló fà á many people cause dey. tọ́mọ̀ ti fẹ́ ṣe nǹkan kan. when they want to do anything. wọ́n ní ọlọ́run gbọ́. they say God. kò sówó lọ́wọ́ àwọn. they don't have money. ọlọ́run gbọ́. that God is hearing. ìwọ ló ń kó bara ẹ̀. you are the one come come get yourself in trouble. jọ má sọ bẹ́ẹ̀ mọ́. please do not say that. má sọ bẹ́ẹ̀ mọ́. do not say that. má sọ bẹ́ẹ̀ mọ́. do not say that. má ohun ẹni tó bá parọ́ mọ́ ẹ. anyone that lie against you. ẹni tó bá parọ́ mọ́ ẹ. anyone lying against you. o ò jọ rẹ. you will not be their friend. tíwọ náà bá parọ́ mọ́ lọ́run. if you lie against God. tó bá parọ́ mọ́ ọ̀rọ̀. if you lie against well. kò wá sọ́dọ̀ ẹ. he will not come to you. o mọ̀ pángẹ́lì lówó ni. You don't know that angel is a man. Áńgẹ́lì lówó ni. Money is an angel. Angel is a Money is an angel. Tó o bá ti parọ́ mọ́. If you lie against it. Kò ní wá sọ́dọ̀ ẹ̀. It will not come to you kò ní wá sọ̀dọ̀ ẹ̀. he will not come to you. Angel ni owó. money is an angel. tó o bá dẹ̀ ti parọ́ mọ́. and once you lie against it kò ní wá sọ́dọ̀ ẹ̀. he will not come to you. kò ní wá sí ọ̀dọ̀. he will not come to you. kò ní wá sí ọ̀dọ̀. he will not come to you. kò ní wá sí ọ̀dọ̀. he will not come to you. kò ní wá sí ọ̀dọ̀. he will not come to you. ẹyin màmá mo gbà. mothers I pray. ẹyin bàbá mo gbà. fathers I beseech you. ẹyin ẹ̀gbọ́n. older ones. ẹyin àbúrò. younger ones. níwájú. in am from. lẹ́yìn. behind. lọ́tún. left. lọ́sì. right. mo bẹ̀yìn. I beseech you. mo bẹ̀yìn. I beseech you. ẹ máa sọ ohun tó dáa. always say good things. ohunkóhun tó bá sọ. anything you say. tó bá gbàgbọ́. that you believe yóò wá sí ìmúṣẹ. will come to pass. mo ní yóò wá sí ìmúṣẹ. amen. ẹ tẹ̀síwájú. bẹ́ẹ̀ job twenty two verse twenty eight. ìwọ sì gbìmọ̀ ohun kan pẹ̀lú. bẹ́ẹ̀ ni. yóò sì fi ìdí múlẹ̀ fún ọ. ìwọ gbìmọ̀ ohun kan yóò fìdí lẹ́mùrẹ̀ fún ọ. ìmọ́lẹ̀. bẹ́ẹ̀ ni. yóò sì mọ́ sípa ọ̀nà rẹ. yóò mọ̀ mọ́ mi. mọ́ mi. first john five verse seven kí ló sọ. So? mo bẹ̀ yín. I ṣé o rí pé mo ti ń sọ̀rọ̀ yìí. be saying this. ohun tẹ́ ẹ bá fẹ́ ni kẹ́ máa sọ. you should be saying whatever you want. má máa sọ pé orí ẹ burú. don't say that your head is unfortunate. má máa sọ pé kò sọ́nà fún ẹ. don't be saying there no way for you. ohun tó o bá fẹ́. whatever you want. òun ni kò sọ. is what you should say. ohun tó o bá fẹ́. whatever you want. òun ni kò sọ. is what you should say. ohun tó bá wùn ẹ́. whatever you wish to òun ni kò sọ. is what you should say. ibi tó o bá ń lọ. wherever you go. òun ni kò sọ. is what you should say. mọ́mí àti dádì. mọ́mí àti dádì. mọ́mí àti dádì and daddy. mummy àti daddy. mummy and daddy. mo bẹ̀ yín. àbísíjọ. mo bẹ̀ yín. àbísíjọ. mo bẹ̀ yín. àbísíjọ. mo bẹ̀ yín. àbísíjọ. ibi tẹ́ bá ń lọ. wherever you go. òun ni kẹ́ ẹ sọ. is what you should say. ibi tẹ́ bá ń lọ. wherever you go. òun ni kẹ́ ẹ sọ. is what you should say. lórúkọ jésù. in the name of jesus. ikú ò ní yọ wá. amen. Oh, mo ní kú ò ní yọ wá. amen ọ̀tá ò ní yọ̀ wá. amen. ikú ò ní yọ̀ wá. amen. ọ̀tá ò ní yọ̀ wá. amen. ikú ò ní yọ̀ wá. amen. ọ̀tá ò ní yọ̀ wá. amen. a máa rí bá ti ṣe. amen. a máa rọ́nà gbégbà. amen. a ó ní testimony. amen. ọkàn wa máa balẹ̀. amen. a ah, mo dúpẹ́ lọ́wọ́ dọ̀rín. I give thanks to that mother. Lórúkọ Jésù olùgbà. In the name of Jesus. Ìwọ ló kọ́kọ́ ta wá lọ́rẹ̀ lónìí. You are the first one to bless our fast today. Ebi àárọ̀. Morning gonna have the morning. Ebi ọ̀sán. Afternoon. Ebi alẹ́. Nine. Lórúkọ Jésù. In the name of Jesus. Mo ní kò ní pa ọ́. Amen. Mo gbàdúrà fún ẹ mọ̀ rí. I pray for you that mother. Ebi àárọ̀. Hunger of the morning. Ebi ọ̀sán. Afternoon. Ebi alẹ́. And night time. Lórúkọ Jésù kò ní pa ọ́. Amen. Mo ti ń ṣèrànwọ́ fún wa. As you help us. Ọlọ́run ìrànlọ́wọ́. The God of blessing. Áńgẹ́lì ìrànlọ́wọ́. The angel of of blessing. ìṣẹ̀dá ìrànlọ́wọ́. the helper of mercy blessing. lórúkọ jésù olùgbàlà. in the name of jesus. mo ní yóò wọnú ayé rẹ. amen. yóò wọnú ayé rẹ. amen. yóò wọnú ayé rẹ. amen. yes kí ló sọ ma. nítorí pé. bẹ́ẹ̀ni. àwọn mẹ́ta. bẹ́ẹ̀ni. ni ó ń jẹ̀rìí lé ọ̀rọ̀. bàbá. bàbá. ọ̀rọ̀. ọ̀rọ̀. àti ẹ̀mí mímọ́. kí ló pé. bàbá. bàbá. ọ̀rọ̀. ọ̀rọ̀. Baba. Father. Baba. Father. Ọ̀pọ̀ kí n ká bẹ̀yẹn. Many don't read that far. Ó kàn máa ní ọmọ ẹ̀mí mímọ́. Just say father son holy spirit. Ó wà bẹ́ẹ̀. It's like that. Ṣùgbọ́n. But. Orúkọ mi fún Ọlọ́run ni ọ̀rọ̀. Another name for God is the word. Bíbélì ni pé. Bible says. Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. And God is the word. Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. And God is the word. Ohun kan tó fi jọ Ọlọ́run jù. One thing that makes you resemble God. Òun ni ọ̀rọ̀. Is the word. Gbogbo ẹranko. Every animal. Wọ́n ì sọ̀rọ̀. They don't speak. Ṣùgbọ́n àwọn ènìyàn. But with people là ń sọ̀rọ̀ bí ọlọ́run. mọ́mí àti dádì. àwọn ẹranko ògbéde ra wọn. àwa gbéde ara wa. ẹranko study language ẹranko. kò tiẹ̀ séèyàn tó study tó ní what do you study in school. kò ní I study the language of animal. kò sí. but o lè study Latin language. o lè study Greek language. kò sí èdè tó lè. there mọ́mí àti dádì ẹ̀gbọ́n àti àbúrò. older younger one. mo fi àánú bẹ̀yìn. I beseech church with mercy. mo fi ìpè bẹ̀yìn. I beseech church with out of God. mo forúkọ Jésù bẹ̀yìn. I call us with the name of the Lord. mọ́mí àti dádì. mọ́mí and dádì. bàbá àti ìyá. fathers and mother. ẹ̀gbọ́n àti àbúrò. older one. ẹjọ́ please. ẹjọ. please. ẹjọ. please. ẹjọ. please. ẹjọ. please. ọ̀rọ̀ ẹnu. words of mouth. mọ́mì. mọ́mì. lóòótọ́ ẹ̀ ń gbàdúrà. surely you are praying. bọ̀ lẹ́yìn àdúrà kí ló ń sọ. but after prayer what are you saying. it is your word that waters your prayer. ọ̀rọ̀ wa ló máa bọ́mi àdúrà wa. if you don't say the right word. tí a bá sọ̀rọ̀ tó yẹ ká sọ. ó dàbí ẹni tó gbin nǹkan. it's like someone that's planting. tó dẹ̀ lọ fọwọ́ rẹ̀ fatu. and he's pulling it out by themselves. ó ń fọwọ́ rẹ̀ fatu. and pulling it out by themselves. ó ń fọwọ́ rẹ̀ fatu. pulling it out by themselves. lórúkọ Jésù. in the name of Jesus. ọlọ́run májẹ̀mú. God of covenant ọlọ́run babájídé God of babájídé ọlọ́run ọ̀rẹ́kọ̀yà God of ọ̀rẹ́kọ̀yà mo gbàdúrà yóò dìde ìrànlọ́wọ́ amen but what am I saying ǹbọ̀ kí ni bàbá ń sọ use your mouth to call forth your prophecy ẹ lo ẹnu yín láti fi pe àsọtẹ́lẹ̀ yín jáde use your mouth to, call, to call your prophecy ẹ lo ẹnu yín láti fi pe àsọtẹ́lẹ̀ jáde to cause your word out rather láti fi jẹ́ kí ọ̀rọ̀ wa ó jáde wealth out rather jẹ́ kí ọ̀rọ̀ ọ̀rọ̀ wa ó jáde fi ẹnu rẹ pé ọ̀rọ̀ rẹ jáde use your words to call out your wealth use your mouth to call out your wealth calling things which were not. Yeah máa gbé ohun tí ò rí. as though they were. bíi pé wọ́n wà níbẹ̀. ọ̀rọ̀ tó bá ń bára ẹ sọ. any word you speak with yourself. ó ṣe pàtàkì ju àdúrà lọ. it's very important than prayer. kó kàn máa sọ pé you just be saying. èmi lágbájá. i so so person. màá dìde. i will rise. màá soríire. i will be successful. màá soríire. i will be successful. màá soríire. i will be successful. màá soríire. i will be successful. màá dìde. i will rise. màá rọ̀nà lọ. i will have my way. màá ṣe rere. i will succeed. màá rọ̀nà lọ. i will have my way. ilẹ̀kùn àṣí. door will open. màá gbàwé gbèlú. i will receive my great man. màá lọ́mọ láyé. i will have my child. màá ṣe báyìí. i will do so so thing. mọ́mí àti dáàdì. mọ́mí àti dáàdì. ṣé o mọ̀ pé. you know. ọ̀rọ̀ yẹn àṣẹ. that was to come to pass. ọ̀rọ̀ yẹn àṣẹ. it will come to pass. ìdí nìyẹn. that's the reason why. when you are tired. tí o bá rẹ̀ wá. talk to yourself. ẹ bá ara wa sọ̀rọ̀ ó yẹ kó máa ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan. you ought to be doing this once in a while. ẹ bá mi tún kọ́lẹ̀. please write it again. ẹ bá mi kọ́lẹ̀. bẹ́ẹ̀ni ẹ̀ẹ̀kan láàrin oṣù. once in a month. ẹ jẹ́ bá mi kọ́lẹ̀. wà á máa ṣèpàdé kan. we will do a program. bẹ́lẹ̀ dá rẹ̀ sọ̀rọ̀ speak with your creator. ọ̀rọ̀ lásán la máa sọ. we just be talking. èmi lángbájá. i so so person. màá rí bá ti ṣe. i will be successful. èmi lángbájà. i so so person. màá rọ̀nà gbé i will have my way. èmi lángbájá. i so so person. a dà fún mi. shall be well with me. èmi lángbájá. i so so person. màá tẹ̀síwájú. i shall succeed. tẹ́ẹ̀dẹ̀ tó mọ ohun tó ṣẹlẹ̀. before you know it. ó dẹ̀ máa ṣe ṣe. amen. Ah mo ló máa ṣe ṣe. amen. mo ló máa ṣe ṣe. amen. mo ló máa ṣe ṣe. amen. mo ló máa ṣe ṣe. amen. mọ́mí àti dáàdì. mọ́mí àti dáàdì. mo ti wá ran yín létí lálẹ́. came to remind us tonight. mọ́mí àti dáàdì. mọ́mí àti dáàdì. mo God have something to confirm. ọlọ́run ní ohun tó fẹ́ confirm if you have not said anything. tí a ò bá sọ nǹkan kan. you are the one to say what you want. àwa la máa sọ ohun tí a fẹ́. then you now back it up. a ó wá fi ìdí rẹ̀ múlẹ̀. by your word. pẹ̀lú ọ̀rọ̀ wa. by your word. pẹ̀lú ọ̀rọ̀ wa. by your word. pẹ̀lú ọ̀rọ̀ wa. by your word. pẹ̀lú ọ̀rọ̀ wa. that is why ìdí nìyẹn. i said you. bàbá sọ fún wa. living a gentle christianity. kí ẹ máa gbé ìgbé ayé christianity tó gentle. is stupidity. òun náà ni kéèyàn jọ́mùgọ̀ you can be simple in life. èèyàn lè wà simple láyé. but be aggressive spiritually. ṣùgbọ́n ẹ jẹ́ àjà nípa tẹ̀mí. you can be quiet. èèyàn lè quiet. but be aggressive. ṣùgbọ́n ẹ jẹ́ àmàjà nínú ẹ̀mí. in the spirit. nínú tẹ̀mí. you can be quiet. èèyàn lè tutù láyé. but aggressive. ṣùgbọ́n kéèyàn kéèyàn gbóná. in the spirit. nínú tẹ̀mí. but aggressive. ṣùgbọ́n kéèyàn gbóná. in the spirit. nínú ẹ̀mí. but aggressive. ṣùgbọ́n kéèyàn gbóná. in the spirit. nínú ẹ̀mí. be aggressive. ẹ jẹ́ agbóná. in the spirit. nínú ẹ̀mí. be aggressive. ẹ jẹ́ agbóná. in the spirit. nínú ẹ̀mí. be aggressive. ẹ jẹ́ agbóná in the spirit. What am I saying? Have faith in the word you speak. Don't say wrong things about yourself. John two. John two. No matter the situation you are going. Kò sí ohun tí a lè máa là kọjá. Say good thing. Ẹ sọ ohun rere say good thing. ẹ sọ ohun rere. about yourself. nípa ara yín. say good thing. ẹ sọ ohun rere. about yourself. nípa ara yín. say good thing. ẹ sọ ohun rere. about yourself. nípa ara yín. say good thing. ẹ sọ ohun rere. about yourself. nípa ara yín. say good thing. ẹ sọ ohun rere. yes. ẹbẹ láti ẹsẹ kínní. ní ìjọ kẹta a sì ń ṣe àṣẹ ìgbéyàwó. a ń ṣe àṣẹ ìgbéyàwó. ní ghana ti galilei. ìyá jésù ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àpè jésù bẹ́ẹ̀ ni a pè wọ́n ẹ ṣe ẹ máa gbọ́ mo wá súre fún yín. I pray for you. ohun gbogbo tó o ṣiṣẹ́ fún tó tán. everything you have worked for that is over. lórúkọ Jésù agbé wọn dìde. amen. oh my God agbóda ohun gbogbo tó ṣiṣẹ́ fún tó tán. everything you have worked for is finished. lórúkọ jésù mo la gbé wọn. ohun gbogbo tó ṣiṣẹ́ fún tó tán. everything you have worked for is finished. lórúkọ jésù àgbẹ̀. ohun gbogbo tó ṣiṣẹ́ fún tó tán. everything you have worked for is finished. lórúkọ jésù mo la gbé wọn dìde. amen. yes. nígbà tí wáìnì sì tán ìyá jésù wí fún wọn pé. ìyá jésù wí fún wọn pé wọn ò ní wáìnì. jésù sì wí fún wọn pé. jésù wá wí fún wọn kí ló ṣe tèmi tirẹ obìnrin yìí wákàtí mi kò tí ì dé wákàtí mi kò tí ì dé ìyá rẹ̀ sì wí fún àwọn ìránṣẹ́ pé ìyá rẹ̀ wí fún àwọn ìránṣẹ́ pé ohunkóhun tó bá wí fún yín ẹ gbọ́ mi ohunkóhun tó mọ́mí àti dáàdì. mọ́mí and dáàdì. ohunkóhun tọrọ ọlọ́run bá ní kó o ṣe ni kó o ṣe. anything the word of God tell you to do is what you should do. you want to be wealthy. ẹ fẹ́ di ọlọ́rọ̀. be merciful. ẹ ẹni tó ń ṣe àánú. be merciful. ẹ ẹni tó ń ṣe àánú. be merciful. ẹ ẹni tó ń ṣe àánú. fún tí ò ní. for those who don't have mo fẹ́ sọ fún wa lẹ́nu. àfàwọn wọn sọ lọ sóde. ọjọ́ mother's day nìkan kọ́ ni kò máa fáwọn òbí ẹ nìkan. it's not only mother's day that you should be giving your parents something. ẹlòmíràn ni i don't have time to give my mother my father something. some people say they don't have the time to give their parents anything. máa fún wọn lówó oṣù. always give them a, a monthly money. máa ronjẹ fún wọn lóṣooṣù. always buy food for them monthly. bí agbára rẹ bá ti tó. as your power is. they, they call it parental blessing. wọ́n pè ní èrè e, e, ìbùkún tí àwọn òbí. parental blessing. ìbùkún tí àwọn òbí. is in the bible. ó ń bẹ nínú bíbélì. is in the bible. ó wà nínú bíbélì. òbí méjìdínlóní. and you have two parents. physical parents. ti òbí ti ara. and spiritual parents. àti òbí ti ẹ̀mí. physical parents. Obi ti ara. and spiritual parents. àti òbí ti ẹ̀mí. physical parents. Obi ti ara. and the spiritual parents. àti òbí ti ẹ̀mí. the two of them. àwọn méjèèjì. i begged of you. mo bẹ̀ wá. i begged of you. mo bẹ̀ wá. i begged of you. mo bẹ̀ wá. your physical parents. àwọn òbí ti ara. and your spiritual parents. àti àwọn òbí ti ẹ̀mí. your physical parents. àwọn òbí ti ara. and your spiritual parents. àti àwọn òbí ti ẹ̀mí. your physical parents. àwọn òbí ti ara. and your spiritual parents. àti àwọn òbí ti ẹ̀mí. I want to beg you. mo fẹ́ bẹ̀ wá bàbá. in the name of Jesus. ní orúkọ I want to beg you. mo fẹ́ bẹ̀ wá. in the name of God. ní Ọlọ́run. ẹ̀yin bàbá mi. my mothers. ẹ̀yin bàbá mi. mothers. ẹ̀yin ẹ̀gbọ́n mi. older ones. ẹ̀yin àbúrò mi. younger ones. mo bẹ̀ yín. I beseech us. lórúkọ Ọlọ́run. in the name of the Lord. apostoli. of apostoli. Ayọ̀délé. Ayọ̀délé. Babalọlá mo bẹ̀ I beseech us. lórúkọ ọlọ́run. name of God. àwọn bàbá wa. mo bẹ̀ I beg us. ohunkóhun tó bá ti ní ká ṣe. anything it tells us to do. ẹ ṣe. let us do it. ohun tẹ́ ń ṣe lónìí. what you are doing today. ó ṣe ìtẹ́wọ́gbà. accepted. mọ́mí àti dádì. and dádì. wo ò tí ì ṣe. you have not done it. mo fẹ́ kó o ṣe fún wòlíì rẹ. you saw you do it for a prophet. mo fẹ́ kó o ṣe fún wòlíì rẹ. you saw you do it for a prophet. kì í ṣe bí alágbe. a beggar. ẹni ń gbàdúrà fún ọmọ rẹ fún ẹ láàárọ̀ lọ́sàn praying for you and your children morning day and night. láì sọ̀rọ̀ without speaking. Ǹjẹ́ o mọ̀ pé? You know. Tá a bá ní God bless you. He will say God bless you. Ọlọ́run gbọ́. God answer. Ọlọ́run gbọ́. God will answer. Ọlọ́run gbọ́. God answer. Ọlọ́run gbọ́. God answer. Mo dúpẹ́ lọ́wọ́ màmá yẹn. I give thanks to that mother. Tó fún wa ní two hundred. I bless her father. Ọlọ́run gbọ́. God answer ọlọ́run ń gbọ́. God answer. torí ẹni tó bá ṣe fún wòlíì. for anyone that does for the prophet. ó ṣe fún ara rẹ̀. he is doing for himself. mọ́mí àti dádì. mọ́mí and dádì. nídìí èyí. for this reason. ire ni màá sún fún yín lálẹ́. Father bless us tonight. èní on the fifteen. today on the fifteen. bóyá o ṣẹ̀ṣẹ̀ ń worí aago yìí. brother I just joining this program. òun ni ọjọ́. today is the day. tá a máa ń tọ́jú ìránṣẹ́ ọlọ́run. that we bless the man of God. àti ìdílé rẹ̀. and his family. ohun tí mo ń sọ fún yín. what is telling us. ìdílé this world will not like to take money from you. no way rara. no way rara. no way rara. no way rara. no way rara. no way rara. ìdílé yìí. níṣu abẹ́rẹ́ yìí kò ní parọ́ gbowó torí pàwọn náà ní ọ̀run lọ ṣùgbọ́n díẹ̀ ń sọ kíní kan fún mi until you are a giver ó dìgbà tí a bá jẹ́ ẹni tó ń fi fún ni until you are a giver ó dìgbà tí a jẹ́ ẹni tó ń fi fún ni until you are a giver ó dìgbà tí a jẹ́ ẹni tó ń fi fún ni until you are a giver ó dìgbà tí a bá jẹ́ ẹni tó ń fi fún ni until you are a giver ó dìgbà tí a bá jẹ́ ẹni tó ń fi fún ni until you are a giver ó dìgbà tí a bá jẹ́ ẹni tó ń fi fún ni until you are a giver ó dìgbà tí a bá jẹ́ ẹni tó ń fi fún ni prosperity is not guaranteed ọrọ̀ wa guarantee bó o bá ṣe máa ṣe as you will do àdúrà tó máa gbà lẹ́nu. prayer you will pray today. olúwa ọrẹ tí mo fẹ́ ta bàbá yìí. lord this morning i want to bless our father. òun náà máa fi sanwó lé wọn. it's what they used to pay his house rent. òun ìdílé wọn máa fi tọ́jú ra wọn. it's what his family used to take care of themselves. ìwọ náà wá gbàdúrà. you will now pray. torí ọrẹ yìí because of this suffering lord. olúwa ṣí ìṣúná ọ̀rọ̀ ìlú yìí lord open the wealth of the economy of this nation for me. olúwa ṣí ìṣúná ọ̀rọ̀ ìlú yìí lord open the economy of wealth of this country for me. olúwa ṣí ìṣúná ọ̀rọ̀ ìlú yìí lord open the economy of this wealth of this country for me. olúwa ṣí ìṣúná ọ̀rọ̀ ìlú yìí lord open the economy of this country for me. olúwa ṣí ìṣúná ọ̀rọ̀ ìlú yìí lord open the economy of this country for me. olúwa ṣí ìṣúná ọ̀rọ̀ ìlú yìí lord open the economy of this country for me. olúwa ṣí ìṣúná ọ̀rọ̀ ìlú yìí lord open the economy of this country for me. olúwa ṣí ìṣúná ọ̀rọ̀ ìlú yìí lord open the economy of this country for me. olúwa ṣí ìṣúná ọ̀rọ̀ ìlú yìí lord open the economy of this country for me. àdúrà tó máa gbà That is the prayer you will pray. Àdúrà tó máa That is the prayer you will pray. Pé ìṣúná ọ̀rọ̀ ìlú yìí. That the wealth of this country. Kí Ọlọ́run. That God. Májẹ̀mú. God of covenant. Kò sì fún wa. Should open it for us. Ìṣúná ọ̀rọ̀ ìlú yìí. The economy of this country. Ọlọ́run Babájídé. God of Babájídé. Kò sì fún wa. Should open it for us. Ìṣúná ọ̀rọ̀ ìlú yìí. The economy of this country. Ọlọ́run Babalọ́lá. God of Babalọ́lá. Kò sì fún wa. Should open it for us. Ìṣúná ọ̀rọ̀ ìlú yìí. The economy of this country. Ọlọ́run kò sì fún wa. God should open it for us. Nígbà tí Ọlọ́run bá ṣe fún wa. When God open it. Inú rẹ̀ máa dùn. You, you be so glad. Ayọ̀ rẹ̀ máa kú. And you happy fẹ́ kó gbàdúrà kan. I want you to pray one prayer. Màá wá sórí ọ̀fẹ́. We not do the grace. Olúwa tò mí mọ́ ọlọ́rọ̀ láyé. Lord, amaze me with the wealthy people in life. Olúwa tò mí mọ́ àwọn ọlọ́rọ̀. Arrange me with the wealthy people. Nílé ayé yìí. In this world. Ẹ̀sọ́ di àdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, Olúwa tò mí mọ́ àwọn ọlọ́rọ̀ láyé. Olúwa tò ìdílé mi mọ́ àwọn ọlọ́rọ̀. Jésù ẹ̀ tò wá mọ́ àwọn ọlọ́rọ̀ láyé. Ọlọ́run ẹ̀ tò wá mọ́ àwọn ọlọ́rọ̀ láyé. Jésù ẹ̀ tò wá mọ́ àwọn ọlọ́rọ̀ láyé. Ẹ̀mí mọ́ ẹ̀ tò wá mọ́ àwọn ọlọ́rọ̀. Olúwa tò wá mọ́ wọn. Jésù ẹ̀ tò wá mọ́ wọn. Àwọn ọlọ́rọ̀ láyé. Olúwa tò wá mọ́ wọn. Jésù ẹ̀ tò wá mọ́ wọn olúwa wa. amen. orúkọ jésù. amen. ọlọ́run gba ọpẹ́. amen. ọlọ́run gba yìn. amen. ọlọ́run gba ọpẹ́. amen. ọlọ́run gba yìn. amen. ọlọ́run gba ọpẹ́. amen. ọlọ́run gba yìn. amen. àwòrán bá ti ṣe. amen. àwòrán náà gbégbá. amen. ìlérí ọlọ́run máa ṣe. amen. a máa ní testimony. amen. inú wa máa dùn. amen. ayọ̀ wa dẹ̀ máa kún. amen. ọkàn wa máa balẹ̀. amen. ọ̀nà wa dẹ̀ máa là. Amen. Amen. máa dáa fún wa jẹ́ kórè ọ̀fẹ́ jésù olúwa Amen. fẹ́ ti ọlọ́run dàpọ̀ tẹ̀mí mọ́ kó máa bá wa gbé láti sìn lọ àti láéláé. àmín àmín àmín lórúkọ jésù. ẹ pariwo èmi lè rí kan. worldwide. èmi lè rí kan. worldwide. èmi lè rí kan. worldwide. God bless you.